كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي يقف مبارد الله سبحانه وتعالى وباتيو في ó gbangban jù nínú oore rẹ̀ tó fi ta wá lọ́rẹ òun ni ìjẹ́ mùsùlùmí torí kò sí oríire tó tó bó ṣe jẹ́ pé kò sí oríire burú tó tó kí àwálé ayé ṣe nǹkan ní ìlẹ́sìn yàtọ̀ sí Islam ọba tí ó wá fi ẹ̀sìn náà ta wá kí ó má gbà lọ́wọ́ wa kó jẹ́ ká fi jábọ̀ kó wá jẹ́ ká bá níbi tó lérè kó má dàlú aláya kó jẹ́ àtàrí pẹ̀lú rẹ̀ eléyìí jẹ́ tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam máa ń pe ìpè sí látàrọ àdúrà tí máa ń ṣe ń gbogbo ìgbà síbẹ̀ làdúrà náà ni wípé Allahumma ya muqallibal qulub thabbit qalbi ala dinik ìwọ ọba tó jẹ́ wípé ọmọ yí ọkàn ẹ̀dá bó ṣe wù ẹ́ mọ́sàáfi ọkàn tèmi mọ́sàáfi nílẹ̀ sí orí ẹ̀sìn rẹ̀ ìgbà tí dùwà rẹ̀ yìí pọ̀ wọ́n bí léèrè sallallahu alaihi wa sallam kí ló dé ṣọ́n páyà àpadà sí ibú fúnra mi òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà mi rárá ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìka méjì ọba adẹ́dà lọ́wà tó jẹ́ pé ibi tó wù ní máa darí rẹ̀ sí ló fi jẹ́ pé òun ṣe àdúrà ní gbogbo ìgbà pé ọba adẹ́dà fi tiwa rinlẹ̀ sórí ẹ̀sìn rẹ̀ má jẹ́ kádọ́nà takú yá bá gúnlẹ̀ torí eléyìí ni bàbá wa àfáà wa al-allama imam abdulaziz bin abdullah bin baz rahimahullah tawasa ló fi sọ pé gbogbo ìgbà tẹ́rù bá lọ sí sùgbádà àdúrà ni kọ́mọ̀ máa ṣaláì máa ṣe kí làdúrà náà òní pé aláma yìí ní asálùkọ husna na khatima wọ́n ọba ní ń tọrọ lọ́dọ̀ rẹ̀ jẹ́ ń tààrí wà áwùjọ bí ká min sún ilẹ̀ khatima mà ń má jẹ́ ń burúkú jáde láyé má jẹ́ ń sáláì tààrí kọba adẹ́dà má sáájú ká tààrí Islam kì í ṣe ń téèyàn gbélẹ̀ fún nǹkan kan gbogbo nǹkan lèèyàn gbọ́dọ̀ gbélẹ̀ torí tiẹ̀ àríjẹ àríwú kìí ṣe excuse wípé kéèyàn wá fọwọ́ yọ̀bọ̀kẹ́ fún kó fi mú ẹ̀sìn rẹ̀ torí pé kí ni àìríjẹ àìrímu àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n fojú yiná tí Islam fi rinlẹ̀ táwa ń fi rí ṣe ojú eléyìí lọ débi kójíṣẹ́ násìlá àṣìlá ń pàkíyèsí wá sí ó ní laqad uzitu fillah wa ma uziya ahad wa laqad ukhiftu fillah wa ma yukhafu ahad wọ́n fara ní mi lójú ọ̀nà ẹ̀sìn kò sí ẹ̀dá kan tí wọ́n fara rú rẹ̀ yìí wọ́n dẹ̀ dẹ́rù bà mí lójú ọ̀nà ẹ̀sìn wọn ò fi ìdẹ́rùbà owó rẹ̀ kan níbọ̀tì ó ní àìmọye ọjọ́ èmi àti Bilal àtàwọn yòókù àti ẹ̀mí kankan tó tó ń tá a fi sábíyá dépò pé ń tá a fi lọ sọ́nà ọ̀fun tá a bá ka inú àwọn ẹ̀rí mi wọ́n ní kódà wọ́n máa ń ṣe kí wọ́n máa ń di òkúta máa ń kù subhanallah síbẹ̀síbẹ̀ kí ló sọ ó ní nígbà wọn sọ pé ah, ya Rasulullah bá bẹ́ lọ́rùn bá bẹ́ lọ́rùn kí ló sọ ó ní à àwọn èèyàn síwájú wà wọ́n ní ìrìnra débi wípé wọ́n fi sọ́ọ̀ wọ́n fi lé wọn ní àtàrí wọ́n ń dẹ̀ ń gé wọ́n ń gé tí wọ́n pín wọn sí méjì èyí ò dẹ̀ ní kí wọ́n torí rẹ̀ sọ pé àwọn ọ̀sẹ̀sìn tí wọ́n dúró lórí wọn torí wọ́n mọ̀ pé gbogbo ìnira yìí ìgbà díẹ̀ ni àti pé ayé lọ́mọ ọ̀ràn ilé ṣòló fi jẹ́ pé ọmọ ìyá tí wọ́n máa sọ pé àdúgbàbọ̀ ọmọ kọ́ndíṣàn wa ni àbí kí ló ní tí ọmọ tí bàbá gan ti ń bá fínra ọ ní tá a bá béèrè lọ́wọ́ àgbàlagbà ìtòwò tójú okó kí ni wọ́n wí yorùbá ní yóò kúrò pàgbé yorùbá ẹ̀sán ìrántí àgbàlagbà ó ti títí títí títí títí tójú wá fi kó sí tó bá ní kọ́ máa ṣàlàyé rẹ̀ yóò rí o ṣùgbọ́n kí ni tá a bá ti mọ̀ pé ọba adédáwà subhanahu wa ta'ala ó lókè ọ̀rá lórí àlàárẹ̀ ṣẹlẹ̀ ọmọ kọ́ndíṣàn táwa ọbẹ̀ lágbára lórí rẹ̀ kí láà ṣe. àmà bẹ náà ni olè tó wà lọwọ rẹ̀ ó dẹ̀ ti parí rẹ kó fún wa ní mọ́nì àti sùúrù tá a fi gbé tí òfin ní parí mọ́nì wà rárá nǹkan máa tọrọ ń gbogbo ìgbà ni mo fẹ́ ká yé lórí tani halkọ torí ìgbà mi àwọn èèyàn tí wọ́n dẹ̀ wá látọ̀nà na náà ó wà around wọ́n wá láti bí ìrókò bọ́dà abẹ́òkúta àwọn míì wá láti èkó àwọn míì wá láti àjà àwọn míì wá láti ìbàdàn síbẹ̀síbẹ̀ àwọn tá a wà nítòsí ẹ̀kọ́ láàmú ta híríhírí wa àwọn pé ká mọ àsìkò wo ni wọ́n rọ̀ wá lọ́rùn torí wípé tá a àsùbá lòmí ilé ìkíni wa ní mẹ́sídìdì tá a ń lò tẹ́lẹ̀ adé mìtẹ̀ up débi wípé àwọn oníṣọ́ọ̀tì tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ wa àwọn náà wọ́n jí alkọ wa kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ ṣọ́ọ̀tì wọn ó dà wọ́n kọ òní ni wọ́n kọ question wa <coughs> sorry lórí àwọn issues mi ní àfijọ́ ah, ní àdéhùn pé wọ́n ní kásọ̀gbà tá a máa parí sí káwọn tó bẹ̀rẹ̀ tàwọn sọ̀yìn lọ lọ́la ah, ǹdọ́sẹ̀lẹ̀ nìyẹn ló fi jẹ́ pé a ṣe wọ́n bí aago mẹ́wàá kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ ah, ó dẹ̀ ká máa tẹ̀síwájú sí i kì í ṣe pé ká tún máa reverse mo fi wo pé kájọ́ lórí yẹn àsìkò wo ni ibi tí ẹnu òfin gbà kán po wípé ká máa káhàrá sí anybody òun ni wípé òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà ọ̀sẹ̀lẹ̀ tó bá dé masjid láti ṣáájú òun tí ò bá rí rò tí ò bá rí jàmọ́ yóò tó slow ó wà ní sísílẹ̀ hadith sahiha yóò tó slow ń jàmọ́ bá pọ̀ dáadáa ní sètè gbé dúró àdẹ̀gbọ́ àríkà ó wá sọ wípé kí ló dé ẹ̀mí ti báyìí ọlọ́rẹ̀ sí halẹ̀ mọ́ wọn kò sọ bẹ́ẹ̀ ó mú sùúrù fún wọn kó fi jẹ́ pé kí ni kí wọ́n fi benefit láti ọ̀rọ̀ ajẹ̀ náà kò lè sí ní tó tó òun nínú sẹ́ẹ̀rẹ̀ tòun tí ọba adẹ́dàgbà sọ ni wípé awwal ma yuhasabu bihi al-abdu in yawm al-qiyamah as-salat nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ yẹ̀wò nínú sẹ́ẹ̀dá níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyàmà ohun ìran tí ìran rẹ̀ bá ti yanjú á bá tún àwọn sẹ́yòókù ṣe kó bá dé ra mọ́sàgbé kí ìwọ yanjú bó fi jẹ́ pé apẹ́ lórí ọ̀rọ̀ yẹn apẹ́ lórí ọ̀rọ̀ bá a ṣe pé lórí ọ̀rọ̀ foundation tí èyí ó bò lé lórí kí ni foundation yìí bá a sọ àkúrà àfáwọn táǹkà tíra rẹ̀ àfáwọn àkúrà minal asha'ira nínú àwọn afa asha'ira ni ṣùgbọ́n a torí tó kójọ tíra tó dé kọ́mọ lọ́dọ̀ àwọn èèyàn wa ń bí ni àfẹ́jù nù torí wípé kí ni odindi àfa ńlá táwọn àfa sọ pé láti ìgbà tó ti lọ tán ọlọ́run ọba ò tí ì fún obìnrin míì nírú rẹ̀ bí lọ́mọ tani hafiz ibn hajar al-asqalani tí wọ́n bá ti ní alhafizu láì jẹ́ pé wọ́n ṣe àdáyẹn rẹ̀ ẹnìkan ṣoṣo tí wọ́n ń dájú ń bá rò nù mílẹ̀ láṣà àyọ̀ àwọn àfáà wa wọn ò ti torí bẹ́ẹ̀ kí wọ́n da tíra wọn torí wípé kí ni kọ́ọ̀mùsù súnà ni kí ni bàbá wa ṣe sheikh abdulaziz bin baz rahimahullah mutawasa wọn pé àwọn èèyàn sí ẹja yẹ tíra wò ká ṣí ká tufẹ́ dáadáa fáwọn èèyàn wọn pé imam al-albani gan sí rahimahullah mutawasa ni iṣẹ́ pọ̀ lọ́wọ́ àwọn ṣùgbọ́n wọ́n rẹ́kọ̀mẹ́ndì àwọn kan ẹrù jẹjẹ làwọn náà kí wọ́n kún wọn lọ́wọ́ kí wọ́n fi ṣiṣẹ́ yìí tí wọ́n ṣe ní gbẹ́ngbà tọrọ débi iman lọ́rọ̀ àkídà nínú Sahih Bukhari wọ́n tún àlàyé yẹn dáadáa nínú àwọn tírà tí wọ́n dẹ̀ dábẹ̀ ìyàsọ́tọ̀ tí wọ́n ṣàlàyé rẹ̀ lásìkò oní tírà fáwa sheikh dr luhidan nílùú Madina wọ́n dá pọ́ṣà imani yọ wọ́n wá ṣàlàyé rẹ̀ yékéyéké ìdí méjì láti wọ́n pé à ní torí ilé yìí ká yìí dáṣe ni wípé a fi àlàyé sálàf a fi ṣe kí ni a fi gbé e. òfin jẹ́ pé nígbà tó sọ pé awwalu ma yajibu ala al-mukallaf tashihu nǹkan àkọ́kọ́ tó pàtàkì tó jẹ́ ọ̀ranyàn fún ẹnikẹ́ni tó bá ti ní ìwọ̀ lórí òní ìgbàgbọ́ rẹ̀ ṣe tíra tó jẹ́ pé ó jẹ́ ṣókí ó jẹ́ ṣàlàyé dáadáa ó jẹ́ wà lára àrọ́wọ́tó gbogbo wa alwajiz fi aqidati ahli sunna wal jamaa as-salaf as-salih asekeni ewé àkọ́kọ́ títí dé òpin rẹ̀ lẹ́yìn ìgbà yìí láàrin ìgbà tó ṣe pé thumma ma'rifatu ma yuslihu bihi fardu 'ainihi lẹ́yìn ìgbà náà kọ́ wá mọ n tí ó fi tú àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn ẹ̀yàn lé lórí tó jẹ́ pé ẹnìkan ò lè bá gbá ṣe kó mà kó mà dáadáa kí lọ́ọ̀ràn ẹ̀yàn kí lè pò kí lè súnà kí lè mustahab mustahbab kọ́ mọ̀ dáadáa tó fi jẹ́ yí pé anywhere tí òun bá ti fẹ́ ṣe yẹ́gẹ́ torí kò sí tí máa ń kó ìmúra àti ìbànújẹ́ bá ọ̀tá wa nì ṣetán bíi kíni bíi sọ́láàt pé wọ́n ní kó wọ́n wá forí balẹ̀ òun sórí ibú òun sórí àkókò náà kí òun tara rẹ̀ sórí ibú ọmọ ànábì ádámà wọ́n wá ń tẹ̀lé bàbá ńlá wọn sọlọ́lá ọ̀nà ìbí náà wà lé ọba adẹ́dà pé wọ́n sí pé kí wọ́n wá forí balẹ̀ fún wọ́n dẹ̀ jẹ́ ìpè rẹ̀ a ṣègbìyànjú láti mú wá yékéyéké lórí rẹ̀ àlàwọ̀ kìtàbù sunna wa ma alayhi salafuna salih àtẹ̀lé mọ́dáàbù kankan torí wípé kí ni ọ̀rọ̀ jíṣẹ́ náà sì lára ọ̀sánlám òun ni wípé àìmọye èèyàn wọ́n kírun ìdá kan nínú mẹ́rin ni wọ́n fún wọn ní ládá wà lọ́wọ́ fọ́ rúbẹ̀rẹ̀ ẹlòmíràn ó fún ní one over ten ẹlòmíràn one over nine ẹlòmíràn ó fún ní one over eight ẹlòmíràn one over seven ẹlòmíràn ìdá kan nínú mẹ́fà ẹlòmíràn ìdá kan nínú márùn-ún ẹlòmíì ìdákanu mẹ́rin ẹlòmíì ìdákanu mẹ́ta ẹlòmíì ìdájì wá sàlàyé fún wa wọlé sọ́ọ̀lù kọ́mọ́rọ̀ ètò mọ́lẹ̀ ọ̀sọ́lù ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí mi tí mò ń kírun èyí ni wípé bí òun bá ṣe jọ tiẹ̀ sí bẹ́ẹ̀ ni kírun bẹ́ẹ̀ ni ọba adẹ́dọ̀ ó ṣe gbà ń sí òfin jẹ́ pé gbogbo àhàdì tó bá ṣe àlàyé wípé báyìí ló tún ti kírun tọ́dẹ̀ fẹsẹ̀ rinlẹ̀ á mú lò kódà ìbáàsí mọ́sí nínú mọ́dáàbù kankan torí wípé kí ni ẹni tí wọ́n á ń ṣẹ́ òun ló kí báyìí à ń bẹ́ẹ̀ nírètí sí wípé kí ni kí èrò wa kó ṣe kí ni kó jọ tiẹ̀ àti lórí ìlú amẹ́nuba àwọn ìmọ̀ra náà ó ní wọ́tọ̀ amẹ́nuba yìí náà fáwọn ọkùnrin àti fáwọn obìnrin náà lẹ́ni ìgbà yìí làwa bọ́ sí orí siam àṣebí ń agbanina yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ tí o fi ní ríran lójú kí ni tó wà lórí ààwẹ̀ àwọn nǹkan wọ̀nyí ọ̀pá gbogbo wa pọ̀ olówó olówó ọba rẹ̀ olówó olówó ókìlì olówó olówó oṣèmọ̀tótó ètò jẹ́ wípé ọ̀ràn yẹn ni ọ̀gọ̀rọ̀ wa máa ń ṣe lọ́dọọdún náà kọ́lọ́wọ́ bá máa fi dùn ẹnìkọ̀ọ̀kan wa kó jẹ́ kí á rí i ṣe bó ṣe fi hàn òjíṣẹ́ mọ́sálà àlọ́sọ́lá torí bó ṣe sọ nípa tìǹbù ló sọ nípa yẹn náà kí ló sọ ó ní kó ojú àìní mọ̀nà ẹ mú látara bí màá ṣe ṣe hajj ní o bẹ́ẹ̀ ṣe ṣe hajj tí torí ìrò pé yín di ẹ̀mí òdòdó ẹ̀mí lóòótọ́ nítorí náà gbogbo àwọn sàádé àti tó wà lóko àti jìnnà àti súnmọ́ gbogbo wọn wọ́n di gbájẹrù láti ṣe kí ni láti lépa kí wọ́n lè bá fi ara rẹ̀ ara tiẹ̀ láti fi kọ́ bí wọ́n ṣe ṣe hajj ló fi jẹ́ pé bí hajj bá ṣe jọ hajj rẹ̀ sí olómi kọba adẹ́dà musa gba gbogbo ọ̀lọ́wọ́ wa lẹ́sìn kọjá ká ba ní ibi tó léèrè kọ́mọ̀dálú àláyà àtúrà láti mẹnudé yẹn náà àwọn eré àtàtì mẹnudé òní zakat ó pàtàkì torí wípé kí ni gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ọ̀kan nínú àwọn ọmọ àyà ní nǹkan ọdún bíi ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn tàbí jù bẹ́ẹ̀ lọ ó ń ṣe kọ́lọ̀mbà fọ̀nkẹ́ ó jáde láyé ká tó ti hajj dé ó ń gbà tó ń ṣe postgraduate ẹ̀ ní ọ̀kan náà àwọn universities wa lórí zakat zaka as a means of poverty alleviation bó ṣe jẹ́ ojúpọ̀nà tá a fi mú òṣì kò láwùjọ wọ́n á jẹ́ kó yé wípé ó jẹ́ ká tẹsẹ̀ bọ́ wọ́n festivate láàrin Èkó síbàdàn èlé la tiẹ̀ lè rí kójọ ní zakat bá a ṣe kójọ kí wọ́n náka sí lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan kó náà lè máa confam ẹ̀ kí ká má ṣe ní ti scientific ká ní conservative torí táwa ṣe ní ó lè fẹ́ le jù fún a realize nígbà yẹn pé a lè harness six billion láàrin Lagos and Ibadan wọ́n á sọ fún pé eléyìí tó solve problem poverty among the umma for the whole year sọmọ ìpè tọdún yìí tí wọn bá ṣẹlẹ̀ wọn pọ̀ jù ní ìlọ oníbẹ̀rẹ̀ òun ní a ọ̀rọ̀ débẹ̀ pẹ̀lú ọmọ ìyá wa mọ̀tẹ́ ọlájọbí kọ́lọ́n bá máa ṣe dáadáa fún àti gbogbo wa náà ló bí Muzazzaf ìgbìmọ̀ tí wọ́n ń dìde sórí bá a ṣe gba zakájọ ní àdìmọ̀ṣọ́ náà so a mẹ́nu bà ọ̀rọ̀ zakat náà dáadáa torí wípé tó bá jẹ́ pé à ń mójútó bó ṣe yẹ ká mójútó ni ìnira àríyìnríjẹ ìrímu ìrínà ìrílò kò ní le tó báyìí ní àwùjọ mùsùlùmí àwọn eré àlejò ní àpọ̀ tá a gbọ́dọ̀ mójútó torí pé gbogbo wa náà la gbọ́dọ̀ mọ̀ níbi kí ogún pínpín àti kátàkárà àti mẹ́nu bari wọ́n béèrè lọ́wọ́ ọ̀kan inú àwọn afa afẹ́kọ̀ọ́ ṣe tíra lórí zuhud bẹ́ẹ̀ ló ṣe sáfáyé tí òfin ní dọ̀tí ó ní mo ti ṣe wọn láàárín àwọn ni mo ti ṣe tíra lórí kátàkárà ẹni tó bá mọ ní tí ó tà ní tí ó rà tó bá mọ yóò tó fún un tí mọ ní tí ó fi sáfáyé tí ò fi ní jẹjẹkújẹ tàbí kó rìn gbẹgbẹrẹgbẹrẹ na alhamdulilah a ti mẹ́nu bà lọ́nà tó gbìn dáadáa orí bá ń ṣe ń fẹ́rẹ̀ ẹni àti ìmẹ́nubà tó lórí títúká torí àwọn òǹgbà yẹn wípé tá a bá mọ ìdí tó tiẹ̀ fi lè pé yẹn fẹ́yàwó àti táàdì ẹ̀rín dáadáa pẹ̀lú ògbọ́nà ọba gbogbo àǹkọ́ra ẹni lẹ̀ tí nǹkan wá lódì lódì lódì tó fi di wípé wọ́n ní ní àlùmọ̀ṣọ́ lọ́dún tó kọjá ní gbogbo èkó kò síbi títọ̀ lák ìtúká igi tó ti ṣẹlẹ̀ tó tó àlùmọ̀ṣọ́ láti mọ̀ wípé kò síbi tó tó àlùmọ̀ṣọ́ ní gbogbo local government èkó kò dẹ̀ síbi tí mùsùlùmí pọ̀ sí tó tó àlùmọ̀ṣọ́ tó túmọ̀ sí pé kí ni ìtúká ni àárín àwọn wọlé ń dísẹ̀lẹ̀ àwọn mùsùlùmí. kí ló wá fà torí pé ọwọ́ tó yẹ ká fi mú àmì bẹ́ẹ̀ á rí i pé gbogbo ìgbà tá a bá ti ní ká mẹ́nu lé bá ṣe ṣàtúnṣe láàrin lọ́kọláya nílé nǹkan kan á sọ sọ sọ kò ní tábọ̀ ọ̀rọ̀ débi pé á tún ṣe kí ni a tún sọ pé ẹbí àjò di ìgbà míì àní lè sọ di ọjọ́ tá a máa sọ gà á sọ pé a ah, bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó ń bẹ̀ ká tún tún àwọn kankan sọ tí ò lè yẹ kó rí bẹ́ẹ̀ torí wípé kí ni mùsùlùmí ètò tí ọba ẹgbẹ́dà là kalẹ̀ fún ètò tó yẹ jù àìmọ́bọ́sẹ̀ kó àmú onífà gbogbo àwọn fítàn tí ń ṣẹlẹ̀ kọba ẹgbẹ́dà kọ́ mọ́ bàa kọ́mọ́sàbà kọ́mọ́sàbà tó dáadáa kí ló rẹ̀ ń fà ọ̀gọ̀rọ̀gọ̀ wa àti ẹ̀fẹ́ datọwọ́ wálẹ̀ dépò pé a dà ti nílẹ̀ àwọn ẹni àkọ́kọ́ sì rẹ̀ wọ́n kọ́kọ́ ṣe kíni wọ́n dà ti nílẹ̀ nà wọ́n kọ́kọ́ fọ̀máàtì sísítẹ́mù wọn gbà wọ́n fọ̀máàtì ẹ̀ wọ́n wá ń ìnstọ́ọ̀lù ti tẹ̀ọ̀hídì àti ti iman sí inú wọn fi ń bára wọn gbé gbogbo ẹ ló fi ló fi ló fi ṣe múṣẹ́múṣẹ́ ṣùgbọ́n a fẹ́ ṣe grafting kò lè ṣe ṣe lórí ors ṣáàmù grafting òní pẹ́nìsì obì ká lọ lórí kòkó tàbí Eh, mọ́ngòrò ká lọ lára òdì ẹ̀yin tá ṣe ágbèrè tí àwọn báyìí máa ń ṣe wọ́n á dá ẹ̀gbẹ́ báyìí ó graft ẹ̀ sí ibi kan ṣoṣo náà ni o wọ́n á wo èso méjì ntí ọba alẹ́dà subhanahu wa ta'ala tó fi wọ́n jíṣẹ́ náà sàrà sọ́nà pé kọ́kọ́kọ́ ṣe pẹ̀lú àwọn sàbẹ̀ rẹ̀ pẹ̀lú àlàánú ó ní pé kí a kọ́kọ́ pàjùbàdà la la ilaha kò sí nǹkan kan tó tó sìn wọ́n kọ́kọ́ pa jùbànà gbogbo àwọn nǹkan ẹ̀kan àti oríṣiríṣi tí ò ní jẹ́ kí ìgbàgbọ́ dàgbà tí ò ní jẹ́ kí tẹ̀fíìdì ó múlẹ̀ tí ò tọ́ yapa tí sí Islam wọ́n ti kọ́kọ́ kó kúrò rẹ̀ ìlọ́lọ́ àyàfi bí ọba adẹ́dà bó ṣe fi ntó ọba adẹ́dà ṣe ní òfin ìjọsìn torí ká má bàa ṣe ṣírùkù torí pé kíni tí ọba adẹ́dà sọ ó ní wàyí bí akhadha rabbuka min bani adama min dhuhurihim dhurriyyatahum wa ashhadahum ala anfusihim alastu bi rabbikum qalu bala shahidana. أن تقول يوم القيامة إنا كنا عن هذا غافلين أتقول إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبتلون إن nígbàtí nígbà wo ká tí ọba adẹ́dà kó gbogbo wa jọ tó yọ wá ní bàràbàrà àbí ẹni àkọ́kọ́ tọ́dá dá Adam gbogbo ẹ̀dá ọmọ ẹ̀dá ènìyàn pátá pé ẹ̀yọ́ ọ wá pè wá jọ lẹ́mìnà wà nígbà tá a bẹ nínú sẹ̀mí nígbèsí tọ̀hún di pé adé ìgbésí tinú ìyá wa wá ti di pé àádé tinú alásùtúndì rẹ̀ lékún ṣé kìí ṣe èmi ni ọba yín tó dá yín tó dẹ̀ yẹ pé èmi nìkan lọ́yẹ̀kẹ́ ẹ máa sìn èmi lọ́yẹ̀kẹ́ ẹ gbára lé ọ̀dọ̀ èmi lẹ́yìn tí máa wá ràn lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ èmi lẹ́yìn sáàdì ìbínú mi lẹ́yìn sá fún ṣé kìí ṣe bẹ́ẹ̀ àní bàlá kò kò wọ́n ẹ̀ náà bó ṣe rí gẹ́lẹ́ ẹnu ṣẹ́yìn dára ajẹ́rìí lé lórí ọba rẹ̀rà ní ìdí tó ń fi ṣe bẹ́ẹ̀ kọ́mọ́dì pé ń gba àgbáyé kan ká mọ́ sọ wípé àmọ́ mọ́ àwọn tí wọ́n ṣẹbọ tí wọ́n ṣàṣàkókò nàkí sí ọ àwọn baba ńlá wa ni àwa wá lẹ́yìn ìlú ṣé bí ní déédéé ni ọ ṣọ́wọ́n á tí àwọn kan tí èsà wa la ṣe káàpilẹ̀ rẹ̀ ṣọ́wọ́n á ọba adẹ́dà ò tún fi mọ ní báwọn gbogbo àwọn ànábì ọba adẹ́dà tó ń sọlọ lọ́wọ́ aláàbí náà wà lé nǹkan kan tí wọ́n kọ́kọ́ sọ lọ́rọ̀ ni pé àlèbùdó lọ wọ̀jìtẹ́nìbù tọ̀wọ̀ ọba adẹ́dà nìkan kẹsàn-án kẹ wá sá fún gbogbo nǹkan tí ó sí ìjọsìn pẹ̀lú ọba adẹ́dà so tawhid aqidatu tawhid wal iman nǹkan ìpìlẹ̀ ń kí ló bá rẹ̀ sọ ó ní wá lẹ̀mú annahu la ilaha illallah wá ìmọ̀ o kọ́ ọmọ àmọ̀dájú ìmọ̀ yìí ìmọ̀ wo ìmọ̀ pé kò sí kankan tó tó sìn àfi ká mú Allah tawhid sí wẹ̀ ìmọ̀ ọba adẹ́dàá lọ́kàn ní sísìn ìdá olójú méjì ni owó sílẹ̀ ní ọ̀kan ò ṣeé ná pàkàtì. òfin ọba adéla ní kàlá tẹ̀lé bá a ṣe tẹ̀lé òní bí ó ṣe fi hàn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. tó fi jẹ́ pé kí ni a gbọ́dọ̀ yàrá fún kófò àti shirk àti kí ni maasiya àti bidà téèyàn bá sin lọ́hùn tí yóò fi jò jíṣẹ́ lásìlá àrọ̀sílá dédé àná tó bá yapa sí tó sì fẹ́ nu rẹ̀ máa sí àná. sọ gbogbo eléyìí èèyàn gbọ́dọ̀ sọ èèyàn gbọ́dọ̀ sọ adẹ̀gbọ́dọ̀ dúró lójú ọ̀nà ẹ̀sìn eléyìí ni èèyàn gbọ́dọ̀ tẹ̀lé lórí òfin jẹ́ yí pé àmúwá ìgbà tí ó fẹ́ lè kókó orí báyìí tí Umar bin Khattab òdìyàrá àánú bó ṣe já kí tó tọ́lọ̀ bó ní ṣẹ́nà sílẹ̀ àrà sọ́dà kí ló ń ṣẹ́nà àrà sọ́dà sọ fún un ó ní jẹ́ kí n fún ọ ní tó dáa ju tó lérò lọ ó ní fún mi ya Rasulullah kí ló sọ fún un ó ní máa ṣàdúrà yìí ẹ̀dá máa fẹ́sìn ní ibi Islam kọ ìmọ̀ wọ́ọ́rọ́ ọba bá ń sọ síláàmù mi lóòrò wà fẹ́sìn ní ibi Islam kọ ìdàn sọ́ni bá ń sọ síláàmù mi níjókòó wà fásitì ibi ní sinami wà kúdà tí mo bá wà ní dùbúlẹ̀ sọ́mi pẹ̀lú sinami ìyẹn ni pé gbogbo kọ́ndíṣẹ̀ tí mo bá wà má jẹ́ kí islam yẹn wá jẹ́ secondary tòun lójú owó tó bá ti bọ́ fàyínà ìlélá nínú ọ̀yìnà ilé ìrọ̀ ìjọ téèyàn bá ti lùzọ ojú owó nínú òwò kí ló ṣe wàhálà ọ̀hún ó ti pàdánù ẹgbẹ́ wa ti ní islam tí ò ti ní islam ó ti pòfo ó ti ròfo kọ́kàn kú kó gúnlẹ̀ síbi tí òfò yìí kọ́nà mọ́sí ti wáwẹ́ mo fi jẹ́ pé a gbọ́dọ̀ fi yẹn dúró mú islam wa ní gbogbo ọ̀nà ó ní wọn láti ṣe mí bí àdúgbò hasidan má ṣe mí ní akúfọ́ tayọ̀ má jẹ́ kí onílára kan yọ̀ mí nínú yílára kọ́yọ̀ yẹn ní pé abẹ́rẹ́ àṣejù ọ̀pọ̀ súnmọ̀ súnmọ̀ súnmọ̀ súnmọ̀ súnmọ̀ ló ti jẹ́ ọtí tẹ́ǹdì ẹ̀rọ ayé sí mọ́jọ ṣẹlẹ̀ sí a. a àfi bẹ́ẹ̀ náà ó sì dúró kankankan yẹn dúró kankankan ní lórí súnmọ̀ súnmọ̀ ọlọ́run ọ̀pọ̀ ọba adédáhùn kò gbàgbé owó dẹ̀ dúró tìyàn bí kọ́ lọ́wọ́ ṣe já sí i. social media be aduwan hasdan aláwọn ilé asálùkọ́ ní kúlù kọ́ ìkọ̀fà ìyún bí ẹni mọ̀ wá ń tọrọ lọ́dọ̀ rẹ̀ wọ̀ bá dẹ́dà gbogbo dáadáa tó jẹ́ pé ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ kọ́kọ́rọ́ rẹ̀ wọ̀ rẹ̀ lọ́wọ́ dáadáa wo ni ìṣe ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ kọ́kọ́rọ́ rẹ̀ wá. ìbàlágà òjíṣẹ́ lásán làrá sọ́lá mi àgbékalẹ̀ tó jẹ́ pé ìran gbà á wà á ó ti dí kẹ́mi kúlù iṣẹ́ ìkọ̀fà ìyún bí ẹni gbogbo aburú tó jẹ́ pé stọọ rẹ ọ̀dọ̀ rẹ lọwà yàmíyà káàbùrú kan lè kàyàn bí ìwà àti tọ́lọ̀dà onílẹ̀ sí ìbàdàn láàmà kàtàbọ̀ lọ́hùn dáná owó ọmọ dáná owó òmìnira láàmà ẹni àlìmọ̀ àpà wọlé àmúti àlìmọ̀ mẹ́nà wọ́n dà yóò ń fọ òdòdó nínú ìjẹ́ bá fi dùn yàn ọ̀sán fún yàn ìjọba fún yàn tí gbogbo ayé bá ti ní o ìwà ni wọ́n ń pa òṣìṣẹ́ náà sáà sílẹ̀ fi pé arákùnrin ìwọ ọmọ ìwá ṣé ń bọ̀ ní nǹkan ṣé ń tọ́ ọ sọ́nà fẹ́ kí n kẹ́ ọ tẹ́tí sí kọ́ ọgbọ́n tí mo fẹ́ fọ́ báwo fún ọlọ́run ọba máa ń gbogbo ìgbà tó o bá ti wà lókè ìṣòro kò ní kò ní pa ọ́ tì tó ń bá wá nǹkan ọ̀dọ̀ rẹ̀ nìkan ni ó di wá sí tó ń bá fẹ́ sádi òun nìkan ni ó sádi ní òkè ìṣòro torí pé kí ni tí gbogbo ayé bá panupọ̀ wípé nítorí máa ń dènà àti kọ́lẹ̀ fún ẹ wọ́n fi dùn ẹ́ ètò bá ń tẹ́ni wọ́n tún ọmọ kó lẹ́wọ̀n wọ́n máa ràn ní wọ́n máa wọ́n tún máa jẹ́ wọ́n máa jẹ́ irinṣẹ́ fún mi tí ó fi yá sí ní kíákíá nítorí alẹ́ ìdáwọ̀ bá dẹ̀ fún ọ tí wọ́n bá ní wọ́n panu pọ̀ láti fi láti fún ọ à yóò tún ọmọ ìjìnlẹ̀ sí ọ sí kí ló jíṣẹ́ náírà sọ́nà tó bá rẹ̀ ó ní àti gbẹ́gbẹ̀gbẹ́ kúrò lórí nta kọ́ rúfẹ́ àlọ́kọ́lọ́mù wàjáfàt asọ̀hó subhanallah nta akọ́dẹ̀ ti gbẹ. ọ̀sẹ̀ni tó lè parẹ́ àfọ̀mì kánà torí pé kí yẹnu xumọ́ ọ̀hún àyẹ̀ṣà wà yóò fìbìtù wà ìdáhù ummul kitab òfìjọ́ igbó sọ pé ah kò sí ojú yẹ kádàrá tó ń ti kọ àyàfi kí ni àdúrà. ní akéènì ọ̀dẹ́rà ánì Umar bin Khattab ọ̀dẹ́rà ánì tí máa ń ṣe tawaf ní máa ń fún ọ fífa tó tó ní tọ́wọ́ bá tiẹ̀ ti kọ́ wípé ìní rọ́nà lọ lọ́wájú rẹ̀ gbàǹparẹ́ wàá tún kọ́ sí nílò lórí rẹ̀ ṣebí wọn sọ sọ pé ntọ́ bá wúwo nínú ntọ́ ọkọ̀ òfin ilẹ̀ ntọ́ bá dẹ̀ wọ ọwọ́ parí ṣebí ìyá tíra ti bọ́wọ́ rẹ lọ́wọ́ à kọ́ba pa gbogbo òmìnira kúrò lẹ́nu ọ̀rọ̀ wa kọ́ba fún wa ní dẹ́kun àti gbogbo orílẹ̀-èdè mùsùlùmí náà lóògùn mẹ́rẹ̀ẹ̀rin ayé tí yóò tó yìí kọ́ba adẹ́dà kó jẹ́ ó kọ́nà eh, àgbà ìmánì wa kó tó ṣe àlékún ìmánì fún wa ẹ̀rọ pàtàkì la fi mú tíra tíra wa ń tẹ̀ ó ń tẹ̀síwájú ó ní lẹ́yìn ìgbà tí ẹni tó bàlágà bá ti mọ gbogbo ilé ìtàn o ọ̀ràn àyàn ló fún un tó túmọ̀ sí pé haramu ni fún kó ṣe ìdàkejì rẹ̀ ọ̀rọ̀ yẹn ni fún an yaqifa an yuhafiza ala hududillah ààlà ọba adẹ́dà kó dúró bẹ́ẹ̀ wọ́n mọ̀ kájá àyà ọba adẹ́dà. wọ́n dáhìí ntọ́ba adẹ́dà tó ṣe léèwọ̀ kọ́ mọ́ súnmọ́ torí kí ló fà tó fi sọ bẹ́ẹ̀ tó àwọn àtàwọn àjọ wọn kàn mọ́ ọ̀rọ̀ wọn ṣe ní ṣókí ẹni tí ó ṣàlàyé rẹ̀ ni ó wà fleshing rẹ̀ up bó ṣe jẹ́ nìsín ṣe bí fan àbí bẹ́ẹ̀ kọ́ bí physics ṣe wà ń bẹ̀ chemistry wà ń bẹ̀ mathematics wà ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ẹ wà bẹ̀ ìgbà tí wọ́n máa analyze principle tó kóró ni wọ́n máa fún wa ní proportion rẹ̀ lọ́kọ̀ọ̀kan kọ̀ọ̀kan pàtàkì ni wípé àwa ṣàmọ̀ wípé applied science tí wọ́n fún wa lélẹ̀ difficult dé lélẹ̀ náà applied kitab wa sunnah ala nahji salaf salih. ìtí àfàn tọ́ka sí ní ọ̀rọ̀ òjíṣẹ́ nasala alaṣalam tó sọ pé innal halala bayyin ntọ́ba adẹ́dà ṣe lẹ́tọ̀ọ́ pé a lè ṣe ní jíjẹ mímu ní wíwọ̀ ní káràkátà ní lílò ní fífẹ́ ní gbogbo òfin bá ṣe lògbèsè ayé wa tí gbogbo ó fi gúnrégé bayyin ó ti hàn kétékété nínú nínú wa sunna àtàṣe sí àwọn sálàfùnà sálẹ̀ wal haramu bayyin bẹ́ẹ̀ náà ni ntọ́jú èèwọ̀ tí ò yẹ ká ṣe òfojúmọ́ kò ti clear. òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà àwọn àtẹ̀síwájú oníwọ̀n ọba ìnáhùnmá òmùú mushtabihat láàrin ilé agbede méjì o àwọn nǹkan àwọn issues wá wà wọ́n ṣe bí ẹrú rújú subhanallah oni láyé ẹlẹ́mu húndá kẹfìr nínú nọ́ọ̀sì ọgọ́rùn èèyàn ò mọ́ torí pé akthar nọ́ọ̀sì láyé ẹlẹ́mu. أكثر الناس لا يعقلون أكثر الناس للحق قائلون ọgọ́rọ̀ èèyàn wọn ò ní mà ọgọ́rọ̀ ṣáńkàlì ọgọ́rọ̀ tí wọ́n tiẹ̀ ṣáńkàlì tí wọ́n ní mà gan ara wọn kò dòdò. àjẹ́ pé àwọn ọgọ́rọ̀ náà dẹ̀ mọ́ àwọn wo àwọn sùkúrú nínú àwọn tí wọ́n jinlẹ̀ nínú ìmọ̀ tọ́jọ́ yìí pé ìwọ́n ọ̀gbọ̀n rò pé kínní oyin ni wọ́n á ní bẹ́ẹ̀ ni oyin ní gbangba rẹ̀ ṣùgbọ́n nínú rẹ̀ yìí wọ́n ní mọ̀sánmà torí pé kí ni wọ́n ní olú sínú kù àwọn àfáà ni wọ́n ni fi gbé kọ́ìdà kan jáde kí ni kọ́ìdà wọ́n ní sọ́dọ̀ zaria ìkọ́dí. ntọ́ gbọ́dọ̀ yẹra fún torí wípé kí ni láti fi ṣe gàgá fún ọ kọ́ ọmọ bà kó sínú náà kọ́ ọmọ bà kó sínú tí ọba adẹ́dà ọ̀fẹ́ wọn yíyí wọn sùn lọ. ló bí pé wọn lé ẹni tí ọrọ̀ rẹ̀ èyí tó pọ̀ jù ń bẹ haramu ni tí o dé ṣe pé ó ní ìwọ̀ lé ọ lórí ọlẹ́tọ̀ sí i o ní ìwọ̀ lórí rẹ̀ bí bàbá òtí tójú bọ́ o nílò ntókòjọ haramu tó o bá tí yanjú o tí lágbára tì ọ máa gbà náà ni òun jẹ̀yà rẹ̀ tọwọ́tọ̀ rẹ̀ ní kọ́tọ́ ẹ so ti yẹ báyìí nìsí ṣùgbọ́n tó o bá ti di wípé a ìwọ náà ti tójú bọ́ o ti ṣe kínní a ọ̀rọ̀ ra máa ṣe kínní ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí necessity tó ló jẹ́ ọ lẹ́tọ̀ọ́ sí pé kó o máa jẹ nǹkan tó ń wá kò sí mbẹ̀ mọ́ kí wá ṣe wòlò kan ọmọ pàkíyèsí rẹ̀ sí bàbá kí ni iye sara rẹ̀ bó ṣe jẹ́ pé tí ọ̀bá túbá tó bá fi ilẹ̀ lógún àwọn tó filẹ̀ fún oúnjẹ òun o wọ́n máa jẹ ìyá lọ́hùn sàhánàlá tó gbogbo bá tàbí àwọn nǹkan tó yẹ pé gbangba rẹ̀ kò ṣe bí ẹ ń rújú ṣùgbọ́n tó o bá tara bọ̀ yóò tì ọ́ lọ rìn tí ọ̀yọ́ kó rìn ẹ̀jẹ̀ ká fún alákejì rẹ̀ àwọn afọwà wọn fọ̀rọ̀ jó nítorí ọ̀rọ̀ lórí oral sex hmm? àbúrò ẹ̀kọ́ àti sọ́ni níjòkó kandi nínú àwọn afọ àwọn sọ pé kò sí tó kọ́ ọkọ àtìyàwó wọ́n lè ṣe tó bá wù wọ́n pẹ̀lú ara wọn nínú àwọn afọ àwọn sọ pé rárá ntọ́kọ̀ wa kílẹ̀ ìlú wọn nínú àmọ́ nínú ìṣesí àwọn ẹni rere tó kọjá lọ ẹ máa gbọ́ eastern bible ìta àmọ́ àwọn tá a mọ̀ mọ́ ni àwọn ẹlẹ́dẹ̀ àtajá àtàwọn ẹranko sọyìn mọ̀lẹ́lá àwọn ẹni wọn tẹnu bọ́ra wọn ní abẹ́kàkiri àbí ẹ̀kọ́ wọn máa ń wọn ò dẹ̀ fẹ́ ká máa gẹ́gẹ́ bí ọmọlúwàbí tá a jẹ́ mùsùlùmí wọn ò fẹ́ ká máa ṣe bí ẹranko. nígbà tí lúrú dàpọ̀ mọ́ ṣàpà tí gbogbo wa bẹ̀rẹ̀ sí jọ ìṣesí wọn lèyún sáwọ àárín wa kò sí láàrin wa ti tẹ́lẹ̀ subhanallah nítorí náà kí mùsùlùmí ọ yẹra fún lọ bẹ́tà. موقف الإمام السلمي أبو عبد الرحمن محمد ناصر الدين على الألباني رحمه الله رحمة واسعة ورحمه الله علماءنا جميعا kí ni ewu توم ń kó sí tó ń tó مشتبه pé ó fẹ́ dàbí amú mọ̀ṣẹ́bìbò àbílẹ̀kù ẹ̀rọ àwọn tó ìyàwó wà nínú nǹkan oṣù mhm. ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe wọ́n ń súnmọ́ àwọn àyàwó wọn nílé ìyàwó àròsọ kọ̀ọ̀ tó ń ṣẹlẹ̀ àwọn tí wọ́n wá sí harcourt onígbà wọn kàn dodo ṣòkòtò wọn ọkọ̀ dé ọdẹ tí wọn máa tírẹ́tì ìyàwó rẹ̀ tó o bá lọ sọ fún anybody nínú wọn màá kọ̀ ẹ́ ìgbà tó sú ọmọ lọ́fẹ̀ẹ́ pé bí ọ̀bà tí ẹ̀kọ́ mi kọ́kọ́ mi yàrá ṣé nǹkan ìṣọ́ pàmísíbù nínú ẹ̀sìn sá àníbẹ̀ rárá kò pàmísíbù tí ọ̀gá bá gbéra rẹ̀ lẹ̀ fún ìwọ náà jẹ́ àníwájú ọba adẹ́dà torí wípé kí ni ìjọba adẹ́dà ọba ṣe lẹ́tọ̀ọ́ ìwọ gan gbọ́dọ̀ gbà ní ẹ̀jú kó o mọ̀ ṣe lẹ́kọ́ mọ̀ gbà kó ṣe torí pé kí ni tààwọn ni ọba adẹ́dà wí ẹ̀lẹ́gbẹ́dùn wọ́n tẹ́kọ̀ọ́ náà tààwọn náà lè ní ìmọ̀ nípa pẹ̀lú tó ṣe gbogbo ẹ̀ ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n kí ni gbogbo information tó gbà ọ̀rọ̀ òjíṣẹ́ náà tí ó sọ sallallahu alayhi wa sallam nínú ẹgbà wa kan kó tó sọ ó ní ẹjẹ wọn á fún yín látàrò kan o. ẹnikẹ́ni tó bá kóra ró fún àwọn nǹkan tó rújú yóò ṣe àfọ̀mọ́ yóò ṣe àpọ́nlé yóò ṣe ọ̀wọ̀ fún ara rẹ̀ àtẹ̀sìn rẹ̀ ìyẹn ni wípé àti lè tanu tọ́ba adẹ́dà ọ̀fẹ́ kò ní rọrùn torí nǹkan tó rújú yìí gàgá ni láàrin n tó ṣe léèwọ̀ àti kíni àti n tó ṣe lẹ́tọ̀ọ́. subhanallah sọ́hìn ìjọba mi lè kẹ́lì bàbá aládìí tu ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ àjùtú ni tó bá ti jùlẹ̀ báyìí ọmọ ara jáyé ìparẹ́ ọkọ̀ volumes lórí rẹ̀ kí ló sọ ó ní jẹ́ kí n wá fún yín lákàrò ó ní bíi adaránjẹ ẹni tí yóò bá daran ò máa ń tà sọ ẹ kò kí ni dáa sọ bẹ́ẹ̀ màálù àgbò gbogbo àwọn ẹran kò sí nǹkan tí wọ́n ń jẹ tó jẹ́ pé o lè fún wọn jẹ láyé tó lè rí bí kókó. kò sí kan ọ̀rọ̀ àmanufacture fíìtì kò foríṣiríṣi ìbọn ti bá káyọ̀sì nǹkan kan so ìtumọ̀ ìlú bá ti dé rẹ̀ tàbágbò kí wọ́n ti ṣúná ẹ̀ wọ́n bá ti sẹ́gbẹ̀ kan ní ṣùgbọ́n dàwọn wọ oko ní ìsìn màálù wọn jẹ koríko yóò jẹ wọ inú gbòǹgbò rẹ̀ tó jẹ́ wípé tọ́lọ́kọ bá débẹ̀ ńjọ́ kejì yóò máa wò wípé kí <laughs> ẹ bá sọ pé ní imáàní yóò máa sọ pé àbí wọ́n kó àwọn ọmọ ogun àṣàṣì kan wá sínú oko òun láti wá sí ọṣẹ́ fòun láàrin ìṣẹ́jú mẹ́wàá tí màálùú bá kan lu oko olóko ni ó bọ̀ ọ̀pìn tí fúlàní bá ti gbé ìbọn tẹ́lẹ̀ ìdà ni wọ́n máa mú dání tọ́lẹ̀ gbé omi èyí tó bá lẹ́sìn tó bá ti gbé aṣọ kírun rẹ̀ ó gbéra ní òru àná ní àti Burkina Faso tàbí láti Mali tàbọ̀ ó gbéra láti ntọ́sàsùmọ́ gbogbo eré àbẹ̀wò ó wá ń da màálù bọ̀ ó kọjá lọ sí sáìdì Ìlọrin tàbí Kwara gbogbo olóko tí ń bá ń bẹ ní ojú yẹn ti màálù ọ̀jẹ̀ ráúráú ráúráú oúnjẹ ò lè control wọn. òṣìṣẹ́ náà àṣọlá wa ni ẹni kí n fi lápèjúwe ó ní bí àpèjúwe <laughs> àwọn ẹni tí ń darán jẹ. How did hima ní ìgbèrú oko olóko kó lè kọ̀ǹtú òru rẹ̀ kí gbẹ́kẹ́ rẹ má kan lóko. iyì rẹ ní kó má sùn ní bèbè ṣubúhà ẹ̀mí rẹ ìmọ̀ nìyí bí ọba nílò òkè lórí kó tẹ̀ mọ́lẹ̀ lórí dáadáa lórí istikọ́mà wọ̀láyò ní kọ̀ǹtú òru rẹ̀ kó má wálẹ̀ wọ́n jà wálẹ̀ ìlú bóun ṣe ń lọ sókè lọ. ní kankan lẹ́nìkan ò lè ṣe irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ló fi mú omi ń di ànẹ́bí ọlọ́wọ́n wa sọlọ́láhùn aláàbí náà alẹ́ nígbà tí bàbá rẹ̀ ní kọ́ lọ pè é kí ọmọbìnrin yẹn lọ pè wá torí pé ó ti júwe ànẹ́bí ọlọ́wọ́n bá sọlọ́láhùn aláàbí náà alẹ́ fún bàbá rẹ̀ pé kọ̀wé àmì alágbára ìyẹn ó dẹ̀ ní ó ní fọkàntán ó ṣe trust kí ló pàdé sọ bẹ́ẹ̀. ìnira ní bábọ̀ o ọwọ́ abẹ náà ọba wàá rọ bí jìmọ̀ anzalta àléyá min khairin faqiru wọ́ọ́ lọ́wọ́ ọba mo ní bùkátà sí dáadáa tó ọba ṣe fún mi o mo ti há báyìí <laughs> ẹ ẹ máa ń jẹ́ sàdúrà yìí sá. lẹ́yìn sọ́lá rẹ̀ bìbí nìyí. Musa sallallahu alaihi wa alẹ́ èèyàn ní tọ́jú pé masha Allah ọwọ́ adébi tí gbogbo àwọn èèyàn ti ń pinnu ọwọ́ arọ́mọ obìnrin méjì tí àwọn takú sẹ́gbẹ́ kan kí ló sọ wọn mọ́ àtúbókùmá kí ló ṣubú tẹ̀ yìí gbogbo àwọn èèyàn ń pọnmi ẹ̀yìn ọ̀pọnmi tu kí ni wọ́n sọ fún wọn ní òtí ẹ̀rọ ká jáde asán gẹ́gẹ́ bí obìnrin torí pé kí ni wọ́kọ́rùn náà fi ibi wíjì kún náà lọ́ba rẹ̀ dàrú. à ń sọ̀rọ̀ ilé mo wá gbé àwọn abiyì nínú àwọn Jews ìyàwó wọn pé ní bẹ́ẹ̀lì ni wọ́n wà mo gbé jáde àti àwọn kings ní Europe tẹ́lẹ̀ àwọn ìyàwó wọn inú ilé ni wọ́n máa ń wà tí wọ́n bá jáde wọ́n máa ń bojú ni gbogbo gbogbo píkṣọ̀ yẹn fún ọmọkùnrin wọ́lọ́ ìbí ẹ̀ bá ṣe pé torí tó jẹ́ ìwọ ni wọ́lá yín rò pé wọ́n àwọn fabricate ẹ̀ mọ̀ ní ìlà lọ́ọ̀kàtà lọ́ọ̀ka ìtàn oní subhanallah mo níbẹ̀ ni asùnwò ní gbé wọ́n kọ́rù gbogbo yìí ti kún náà wọ́n ní ah, kọ̀yẹ́ ká jáde ṣùgbọ́n bàbá wa ti dogo condition tó jẹ́ ajáde ni ṣùgbọ́n torí gbà wá jáde pẹ̀lú necessity kò wá túmọ̀ sí pé ká ṣe kí ni ká ṣe ikhtilat ká wá rúpọ̀ mọ́ àkàwà náà wá sọ ra wa di bí gbogbo wọn bóòlù ayẹ ká ṣe wàjúrú hijran jamila ó ṣe ìjìra fún wọn ìjìra tó yẹ ọ wà láàrin wọn ò ṣùgbọ́n ó ṣe bí tiwọn. kí ló ṣe? ọmọ yìí pé ẹni obìnrin tó bá ti rí báyìí ìwọ ìwọ wọn ni lórí òun pé kó òun ṣe kí ni kó wọn ràn wọn lọ́wọ́ ọba síra sí ọba sí síbẹ̀síbẹ̀ nígbà wọn ni wọn lọ pè wá kí ló sọ jéèmì wọn ṣáájú kí wọn wà lẹ́yìn kí ẹ máa júwe fún mi torí pé kí ni àṣetánù ti fẹ́ ó ti fẹ́ máa ṣe rẹfúrí nínú géèmù gbèsè ayé yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ta ni ta ló wà involve nínú kéèsì náà ànábì ọlọ́run ọba wọ́n wá sọ pé torí pé ọ̀daràn gbọ̀n sí sòkòtò rẹ̀ ń fò kò sókè ara rò pé kò sí ní tó lè ṣe tàbí sísítà kò sí ní tó mọ̀ lè ṣe kájúbọ̀lù iftira ala Allah subhanahu wa ta'ala ìwọ gan ló yẹ kó o dúró sinsin lórí òfin ọlọ́run ọba torí pé kí ni iyì àpọ́nlé ẹ̀yẹ rẹ òní kọ́ ọmọ láàyè rẹ kó o dúró ní kẹ́jẹ́ bó àyè rẹ ló fi mú òjíṣẹ́ náà sọ́nà àlọ́ gbàtí àwọn rẹ̀ sọ̀fíà òbí ara náà tó wá kí nínú itikaf kí ló sọ ọmọ rẹ̀ dání ó ní èmi màmá yìí o àtìyàwó mi sọ̀fíà wọ́n ní à ó ní rárá má ran ọmọ àyá rẹ lọ́wọ́ ká ṣe ìtánì má wàá máa fi ọkàn rẹ̀ ṣeré torí ìrọ̀rùn bí ẹ̀jẹ̀ ní lára gbogbo wọn ìyá ṣẹ̀pọ̀ ó di pé àṣẹ bàbá náà máa ṣe bẹ́ẹ̀ obìnrin wo nìyẹn náà. kí ni yorùbá wí ní sàn án ajé ìran lẹ́yìn ìgbìjà ajé tambala ajé ìran ní jẹ́rẹ̀ so existing ta ni mú yàn ká tó bá mú dàkejì wá òun náà ni kò tó sàbòsí oníkà tẹ́ẹ̀sì méjèèjì o kó o fi mọ yìí kó o fi mú o òjíṣẹ́ náà fà sọ́nà lọ sóògùn lóògùn sí ọlọ́sọ́gun omi àwọn sàbí náà yọ ní kílódé ọlọ́run ní kílódé àwọn tí wọ́n lù zẹ́rọ̀ làwọn náà ẹ̀yin náà ti tọ̀ wòlò ní ìbẹ́ nìkan kan so ìyàtọ̀ ni ó jẹ́ wípé tó bá dé. tàbátà dára bá dé ní ti dáadáa káṣe kí ni ká tètè ti bọ àwọn nǹkan tí ò ní tán láéláé ká ná sọ́nà tó jẹ́ pé lè kí ni òfin béèrè ìsàlù náà kan náà bá yín fọ́kọ́ o kul ma anfaqtum min khairin falil wal wal ayatu wàmùsàkì wàmùsàbí wọ́n ní tọ́ ọba ní lọ́rọ̀ tá a bá ṣe fún ọ lọ́rọ̀ bóòlù àbúrò ṣe nà wọ́n ní àkọ́kọ́ o bẹ́ẹ̀ sì nà mọ́tò méjèèjì yẹn kọ sáyẹ́sì bí wọ́n ṣe wọ̀ wá sáyé àwọn náà wọ́n wọ̀ ọ̀rọ̀ àjẹ́nà má jẹ́ wọn takú sọ́nà kí wọ́n mọ̀ wá rálì jẹ́nà wọ̀ látara wọn kódà bí wọ́n jẹ́ kẹfìrì ó fún ọ lẹ́tọ̀ọ́ wọn ọ wà á máa pè wọ́n ṣàkíyèsí wípé kí wọ́n fún ọba adẹ́dà lẹ́tọ̀ọ́ rẹ̀ ọ̀rọ̀ yẹn ìyàwó ọmọ ẹbí ará aláìní àwọn arìnrìnàjò tí nǹkan tẹ́ wọn lọ́wọ́ ọ̀nà báwọn sọmọ síkírètì rẹ̀ tọ́ba wa fẹ́ ha tó ọba rẹ̀dà kí tèèfé tèmi ní í ṣe mí tàwọn tí wọ́n ti lanú lẹ̀ torí ń tọ́ máa ń fún mi téè máa ń fún wọn ní í ṣe mí <laughs> test ẹ o gbogbo wa ṣe lè kọ́ wa tó wọ́n sọ pé ọ̀dà tiẹ̀ ní bẹ́ẹ̀. torí pé kéde ìgbà tá a fún kò sí náà ìlóbi tẹni tó yẹ pé òjò sú kọ̀mọ́bi tó ti sú ọ̀rọ̀ kọ̀mọ́bi tó ti rọ̀ ọ̀rọ̀ òǹkàn yìí tó ti parí iṣẹ́ tó ti parí ló ń kàn ń lọ́nfọ́ ó ń ṣe finishing kọ́lọ́ fún wa ní finishing ṣe finishing ni ó jẹ́ àṣe mẹ́jẹ̀ àṣe wàhálà rẹ̀ àbáwọ̀ torí wàhálà rẹ̀ gan fẹ́ gbẹ̀sìn lọ́wọ́ èèyàn kò fẹ́ papọ̀. فمانية لا يجتمع so èyàn gbọ́dọ̀ mójútó gbogbo eléyìí wọ́n mójútó tó bá ti dé ó ti bọ̀ bí tó yẹ kó ti bọ̀ tó bá ti ti bọ̀ bí tó ti yẹ kó ti bọ̀ tó bá fẹ́ ah, ọba ẹlẹ́dàá ara yà mọ́ ti dé o distributor tó ṣe mí ní kọ́ ya jẹ́ ń jẹ́ ìfẹ́ jẹ́ nǹkan bí ju distributor lọ máa dá sí mi lọ́wọ́ kí n máa tẹ́lẹ̀ ọ́ máa distribute. dé wọ́n Islam eléyìí ní Islam tí ọba abẹ́ẹ̀dà tó bójú ṣẹlẹ̀ sílá ara sọ́lá ìjíṣẹ́lá sọ́lá sọ́lá mi kò sí bí ẹran ṣe lè wà lẹ́gbẹ̀ẹ́ ọgbà tó kó wà <laughs> tí ò ní jẹ́ bí yáàmù àti ṣúlẹ̀ <laughs> bóòlù ṣe fẹ́ kó iṣu ti yáàmù lọ́gbẹ̀ẹ́ ilé aláàmù àgbò àti iṣu lẹ́gbẹ̀ẹ́ tó àrò pé kọ́ mọ́ jẹ́ wọ́n ń tan ara rẹ̀ ẹ̀mí ẹ̀mí kò fẹ́ tó nira ìgbádùn yẹn ìgbádùn tìsín tìsín yẹn lòun fẹ́ ìparun ló dẹ̀ kóra torí pé kí àdéhùn táwa exam táwa ṣe láyé ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám ní ọba adẹ́dà fi nǹkan ìrìnsọ̀dọ̀ yẹn ó fi ṣe ojú pọ̀nà wọnú àwọn nǹkan tó lé lẹ́yìn tí ò ní rọrùn ó fi ṣe tí ó jẹ ojúmọ́ nípa láti jẹ náà ó wá fi ṣe àdánwò fún wa oníṣẹ́ sọlọ́lá àwọn ìwà ìyá sọ́ọ̀dẹ̀ fún níwáwọn sọ pé ṣé ẹ rí sóṣòdoṣodo ẹ má yà sí o kì í sara rẹ o ojú ọ̀nà rẹ o ló fi sọ wípé ọ̀rọ̀ mi àtẹ̀yìn ó dàbí àfòkù náà àti ẹni tí ò fẹ́ kó kó sínú náà èmi ní lọ́wọ́ pé ẹ mọ̀ kó sínú iná ìfá nínú iná ilẹ̀ fẹ́ kó sí. sallallahu alaihi wasallam ẹ ní ṣe léyìí o kò sí ẹkẹ rí o ṣẹlẹ̀ sọlá sọ pé kò bí o ṣe fẹ́ dam lẹ́gbẹ̀ẹ́ oko ipa rẹ tó lóko òkò ní kàmú ipa rẹ ò lè ká ẹ̀mí rẹ tó o bá wà lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n ẹ ńgbà tó yẹ pé báyìí ni ló ṣe máa lò títí títí títí tó fi yẹ gẹ̀rẹ̀ gẹ̀rẹ́gẹ̀rẹ́ ná gẹ̀rẹ́gẹ̀rẹ́ ọ̀nà haram omi kíni omi ṣubhat má tiẹ̀ yà sí nígbà tí àwọn ẹni rẹ tán kọjá làwọn sọlọfù sọlẹ tí wọn bá ń ju tí wọn bá ń tí wọn bá ń júwe ń bá sàfihì fíìbáàsì ìfi kò sí kò sí wàhálà ń bẹ kò kò sí problem ìfilẹ̀ torí pé ń páyà yìí pé tó o bá ní kó o ṣe ọ wà ní problem yóò ti ọ̀nà ibi tó ti ní problem wọ́n lè yìí báyọ̀ náà wà ìṣúná sáà sọ́nà sọ́nà tá a bá ti ní ká da èmi wá lẹ́gbẹ̀ẹ́ àwọn ṣubuhati <laughs> ó kú dẹ̀dẹ̀ ẹ̀mí wọn kò síbẹ̀ kí ló wá fi kún nínú ẹgbà wa kan ó ní ẹ jẹ́ kí n fún yín ní àtàrò bọ́rọ̀ náà ṣe rí. oníbí adarajẹ ni tí ń dara lẹ́gbẹ̀ẹ́ oko ẹ máa wò ní nǹkan tí máa ń fìdí lé lórí bí ìbá so koríko yẹn náà ẹ̀mí ìjọ fàmọ́ tí ó fàmọ́ ẹni wá méje ó sì mọ́lẹ̀ tọ́ba ní yé ń sùn díẹ̀ sí kì á mú léèlú òun yẹn ó ti bọ́ ọmọ ẹ lọ́wọ́ nù. ntí ọ̀wà àbọ̀mọ́ lọ́wọ́ yọ pọ̀ tó o bá yẹ bí ọ̀lẹ́bí tòun bá tó yẹ pé tí o bá jẹ sàárì kò lè gba àwẹ̀ àwẹ̀ náà yóò ṣe kí ni lọ́bọ̀ ọmọ ẹ lọ́wọ́ tọ̀tọ̀ wù mí lè fi ọgbọ̀n ọmọ lọ́wọ́ wọ́n á lè máa wò wípé ẹ ṣe bí tàtà wù ní ṣe bí kí ó máa yàn áà ah, gẹ̀rẹ́gẹ̀rẹ́ nù wọ́n máa bá lọ wọ́n máa bá lọ wọ́n máa bá lọ ọ wà á kú gbó kó ń gbó eh, táṣetánì bá ń ti mú ọfà rẹ̀ báyìí tí bá ń ti mú ọbọ̀ kó tẹ̀ ní níìsì rẹ̀ pàápàá sọ́dún ní ọ̀wọ́lé sí ọ̀la o dìde tì ọkà kuranti o ṣe dáadáa tì o o ti gbogbo nǹkan tó yẹ kó o ṣe tí wọ́n fi rọ̀ ẹ́ lọ́sùn àti ṣe o ní ọ lára àti ṣe àfikáàrò gan kò ní ìrọ̀ẹ́ lọ kódà dókòrò masa àfikáàrò màsá yìí à bàbá ti ṣe ṣẹ́ṣẹ́ṣẹ́ wọ́n ti sálámù báyìí pẹ́ òdi bọ́ síta ọ̀rọ̀ àwa gbogbo ohun tó ń ṣe gan òní rí kankan tó ń ṣe kò sí kankan ó ní wọ́n ṣe kọ́ benefit analysis gbogbo tó ń ṣe òní rí kankan bẹ́ẹ̀. ìṣẹ́ náírà sọ́nà ìwà ẹni tọ̀ ẹ wá gbọ́ yín báàsì kan bẹ nínú ara kìlìjẹsìdì mọdàbà báàsì ekiri kan bẹ nínú ara ìdá sọlẹ̀hàt sọ̀hà àlìjẹsìdì kúlò tọ́ba ti yanjú gbogbo ara ó yanjú. tọ́ba ti bàjẹ́ gbogbo ara ó bàjẹ́ wá tún sùn ẹ tẹ́tí sí kẹ́ ẹ gbọ́ bá sì wò ní tó ní ẹ̀mí ẹ̀mí kò lè dúró lórí dáadáa tí ẹnu rẹ ò bá dúró lórí dáadáa pẹ̀lú dúkẹ́ èyí kéré jù bẹ́ẹ̀ òun ni kí ni istikfar لا أستغفر الله العظيم لا الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ìdí tá a máa fi ń pèfà yìí torí pa ọ̀pọ̀lọpọ̀ àwọn àfikárùpọ̀ kí ló ń ṣe lára àṣọ náà sọ ní afdal zikir la ilaha illallah ṣé wàá nù rẹ̀ àbí ìsìnbẹ̀ hayy al-qayyum ọwọ́ àbẹ̀ tọ́wọ́bà ọwọ́ àbẹ̀ gbogbo ẹ̀ ló kó jọ òjíṣẹ́ lára àṣọ náà sọ yìí pé tíyẹn bá ṣe mẹ́ta kódà bíi ẹ̀ṣẹ̀ rẹ̀ bá tóbi fukufuku ojú òkun ọba adẹ́dọ̀ ó foríjì kódà wọ̀lọ̀ fọ́nrọ̀ nínú zahab kódà tó bá ságun kéèyàn máa ṣe lọ́pọ̀lọ́ kíkà Quran ìmọ̀ ọkàn balẹ̀ ìmọ̀ ọkàn fún dáadáa ìmọ̀jọ́ gba adẹ́dẹ́ ó tètè síjú àánú yàn torí pé kí ni harafi kan tó bá kà lára mẹ́wàá tó bá ka jújù kan sọ́mọ pé ilẹ̀ ti kú bẹ́ẹ̀ náà sọláàtì fún jíṣẹ́ náà sọláàtì sọlọ torí kí ló jíṣẹ́ náà sọláàtì sọlọ sọ ó dẹni tó bá ṣe àsọláàtì kan ṣoṣo fún mi ọlọ́run ó ṣe mẹ́wàá fún mi subhanallah ta ló fẹ́ <laughs> ta ló fẹ́ kọ ká kalkuléètì yé ládàá èyí tó máa rẹ́nà ó pa ẹ̀ṣẹ̀ mẹ́wàá rẹ fún wàrúfi atilahu ashar asharu darajat ọba adẹ́dà wọ́n fún ní àgbéga mẹ́wàá òjíṣẹ́ lọ́sàn sínú ayé yẹn nìkan kọ́ lópin ìgbà tí bá ti ń sàṣàlátò fóun àwọn màláìka wọn máa ṣàṣàlátò fóun náà tọ́ba wá wù ọ́ kí ló ṣe lára àṣọlá fi parí rẹ̀ ó ní ṣe púpọ̀ tọ́ba dẹ̀ wù ọ́ ṣe kékeré. ètò fi wá ṣe paríparí rẹ̀ wọ́n ní ẹni ẹrú tọ́ba ṣàṣàlátù fún mi ọba ọdẹ dáwọ́ dá ẹ̀mí mi padà sí i lára tí màláìkà bá ti ń sọ pé lágbájá ọmọ alágbájá ń ṣàṣàlátù fún ọ wọ́n dá ẹ̀mí ẹ̀ padà sí mi lára kí n lè fi dá lóhùn òjíṣẹ́ náírà sọ́nà ń dá ọ lóhùn àṣàlátù tó ṣe fún ọlọ́run ọba kọ́sà àṣàlátù fún wọn náà sọ̀hárà wọn ẹ̀pẹ́ ọlá tí ń bẹ fún ó ti pọ̀ ńlẹ̀ ó ti pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ. ìfìdá ẹ̀kọ́ ẹ̀kọ́ bisalaakalẹ́ ní bisalaakalẹ́ ọ̀sán náà nínú tí èèyàn máa fi ṣe sábà bí oríire sallallahu alaihi wasallam torí pé kí tẹ́nu bá ti ń dúró lórí àbúkà ọkàn máa ń padà sórí dáadáa tọkàn bá ti ń padà sórí dáadáa sáàmọ̀ wípé ara ọkàn ní ń darí rẹ̀ ara náà máa dúró lórí dáadáa. àfáwa sọ pé gbogbo bá ṣe ṣàlàyé dá sọ yìí síbẹ̀síbẹ̀ ìjọ ọmọ ẹ̀dẹ́ ìròyìn ní ṣe ó ní ṣe wa kí ló fà tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí nìsín gbogbo ń a gbọ́ bí ìgbà tá a gbọ́ ni kò dẹ̀ sí oúnjẹ tọ́ ọ bá ti ṣe nǹkan kan tó yà pa sí ní tó bá adẹ́dàfẹ́ bó ṣe lè kó kéré náà sọ ọmọ orúkọ tó ń jẹ́ ẹ́ ọ̀daràn ọ̀daràn lọ ọ̀nà lè ju wa lọ bọ̀tọ̀ ọ̀daràn ẹni tó bá dáhùn kí kí ni consequences rẹ̀ kí láti bọ̀ dára ẹ́ àṣepamọ́ ni o kò sáṣegbó ń bẹ̀ kí lè yẹn fi tánà ọ̀kan ní mẹ́wàá ni ìmọ̀ kọ́ba adẹ́dàsọ fáàmù ẹ lọ mo ti ó ti tó máa lọ torí tó ti ṣe sẹ́yìn kọ́lọ́mọ́sá sí alọ́kanu lọ fáàmù ó tiẹ̀ lọ máa lọ èkejì tó tún lè ṣẹlẹ̀ ló <laughs> fi àdánwò kan lórí tó ṣe o lè tasabu na wa èyí la wọ́n lè wò kékeré bí kú ni o ọba adẹ́dẹ́ ó fi ọ̀nà kànàkàn báyìí ó sọ pé o ti sèé se tọ́ba wá tọ́ba fẹ́ràn rẹ kó o tètè mọ ní tó o ṣe kó o tètè padà sẹ́yìn gbàgbé o ní tètè mọ o jẹ́ pé ìbẹ́sìn rí pé kẹ́ẹ̀kú máa kún fún ìsìnkú àti tọ́lọ̀ gbogbo wa ètí mo ṣe pamọ́ àti ètí mo ṣe hàn àti ètí mo gbàgbé sí àti àwọn àkàrà alàníyà bọ̀sẹ̀rà dẹ́ka wàjúlà àwọn àwọn àkàrà ma kọ̀dọ̀mtu wa ma kọ̀tù wa ma sọ̀tù wa ma alẹ́ntù wa ma ń tẹ̀lé bí alẹ́rù bí mi nì. tàbí àdó àwọn ẹni rẹ ó di ọba àwọn ẹni rẹ ó máa wọn sọ pé àlámà ولوالدي والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات ثم قال وانا جرى قلاو أتقمع من الفلوة قلت ببندك ètò ti dáa jù fẹ́dà òun ni kó sẹ́rí padà kó ṣe tọ́wà tó bá ti ṣe tọ́wà àtàwọn mìíràn gbọ́n kó máa dàgbọ́n bẹ̀rẹ̀ bí ìgbà tí ò dẹ́sẹ̀ kankan ọba adẹ́dàwọ́ ó fojú fo tàbí kí ni ẹ̀kẹfà kókò kí ni istikfa kọ́ máa sọ pọ̀lọpọ̀ istikfa torí tí máa ń ṣe tọ́lọ́hún bá bá gbà á yóò ti ọkàn rẹ̀ tí ó fi ṣe tọ́wọ́bà tí ò fi ní ṣe kánmọ̀kànmọ́ tí ó fi wá rọ̀ fọlọ́hún àbí kí ni kó ṣe dáadáa torí dáadáa ìmọ̀ pàbílú rẹ òjíṣẹ́ náà sàlám sọ wípé wọ́tẹ́bí sayyi'atal hasana tamhuha tó o bá ti ṣe aburú kan tó o bá aburú lélẹ̀ tó o bá ní ní dáadáa tètè ṣe tó bá yẹ pé owó ń bẹ lọ́wọ́ rẹ tó tètè ṣe sábàpà tó o bá forí jìnnì tí o bá sí tètè ṣàlùwàlá kó o ṣe kí ni kó o múná fúnra wa o ti ti dé oríjìnì mọ òkú ṣe pamọ́ tàbí kí ni ẹ inú sàárè wọ́n lè kó kí ni wọ́n lè kó lù fún pínpín nínú sàárè. Ah, ṣe bá a ti mọ wá ń bí ó ní ó yẹra di abdul ayùjẹ́lẹ̀ fi kọ́bìrì yìí ní àtẹ̀jẹ̀gbọ̀tọ̀ wọ́n pa àwọn màláìkà láṣẹ pé kí wọ́n fún ẹrú kan ní ẹgbàá ọgọ́rùn-ún nínú sàárè rẹ̀ kí ló ṣe ṣé kò rẹpẹ́ dẹ́sẹ̀ ní ẹdẹ́sẹ̀ láyé ni òjíṣẹ́ lọ́sọ̀ àṣẹmọ́ ní mazala yẹsẹ̀ wọ̀nyé dèrò hátà ojú ìlàjọ ìgbẹ́tàn wàhídà torí pé olùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ òdodo sì ní chance kò yẹ kò bò ìpariwo ni ẹ foríjì mi kí ni mo ṣe nígbà tí ẹ̀bẹ̀ yìí pọ̀ torí kójú olùgbàgbọ́ òdodo wọ́n wá sọ ẹgbà yẹn dẹyọ kan ṣoṣo fẹlẹ́mọ̀ júlidá gba wọ́n fún lẹ́gbà kan ṣoṣo mọ́lẹ̀ akọ́kùnrin náírà sàárè rẹ̀ dẹ̀ gbiná ẹgbà kan ṣoṣo tọ́ba yẹ kọ́gọ́rùn-ún nìkan tó fi volcanic eruption ní ọ̀sẹ̀ lẹ́gbàá but fọlẹ́mà àfọ́kọ́ ìgbà tí iná wa lọ ọ̀lẹ̀ lọ́wọ́ béèrè pé èmi mo ṣe ìní ka sọlẹ́ ìtọ̀ sọlẹ́ tán bìdó ni tọ́hó o kí nǹkan o ṣe mọ́ tuntun. nǹkan ṣoṣo o ṣe mọ́ tuntun ẹ̀dọ́gẹ́gẹ́ ni olùgbàgbọ́ òdodo sọ́gbọ́n ní àsàrí kọ̀gbọ́n torí pé tó ẹsẹ̀ tó fẹ́ láyé ẹ̀sẹ̀ mi ń bẹ téèyàn ò bá tètè ṣe túbá kó pápá ṣe túbá láyé ń bí wọ́n lè po tiẹ̀ nu sàárè kọ́nà ọ̀yà ọ̀yà bẹ́ẹ̀ mo fi yẹ pé èèyàn gbọ́dọ̀ sọ pé ń postpone rẹ̀ tó rí kọmọgbà tí kọmọgbà tí ó dìde tọ́lọ́jọ́ òdì halcom ní méjì àbí mẹ́ta sẹ́yìn ẹ̀rọ ọlọ́run ọba kan ó ń kó àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni ń kó wọn jáde lánàá ń wọ mọ́tò bọ̀ wọ́n wá wò ó kó wọn yàgò fún lánàá lánàá náà ń tẹná wípé bàṣubàṣu ó ṣe ráàmù wọn ni ọmọ mẹ́ta lọ ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ owó gan ò tí ì gbádùn dì sí owó tí wọ́n fi ojú ọ̀rọ̀ rẹ̀ lọ́sibítù ni wọ́n wá ká nítorí náà àfàsìkò yìí àfibẹ̀wà níta bá ní kólúkálukú kó fi Abu Maryam ọ̀rọ̀ Aisha kọ́nà ọba tiẹ̀ gbòòrò la tiẹ̀ kọ́ wa bá a fún un ní mọ́nì tí ó fi gbé e kọ́ bá a dẹ́gbà wá fún un ní àìràpadà bíi tí ó ti ṣe fún àwọn ẹni àkọ́kọ́ ayò sallallahu alayhi wa alayhi wa ataynahu alahu wa mithlahu ma'ahu rahmatan min indina wa dhikra ọmọ mẹ́ta lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́wọ́lẹ̀ kò sí ètò tí ìbàlágà nínú wọn so ìwọ tó ń bá wọn wípé ẹ ẹ ẹ kàrọ wọn postpone tọ́wọ́bà pápápá ni làáfàá fi sọ pé nǹkan ní mọ̀tẹ́lẹ̀ bísàn bíà tọ́wọ́bà ti ṣe tí ọ̀dà ní kọ̀kọ̀ ní gbangba tí ò bá tètè túbà lẹ́sẹ̀kẹsẹ̀ mo sọ wípé akáyà yẹn ni lọ mọ́ nígbà tó lọ́wọ́ bá tó aṣọ náà ah! ọmọ gba bóyá o ní o ní súnlẹ̀ bóyá àsìkò tó ní ìta tó ní sọ̀rọ̀ ní àsìkò tó ní nù. àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ ó wá kó omi kan òun gan kò tí ì jára yìí kò jára òun ó yà lọ sọ́tọ̀. kò sí wa bó ṣe wúlé ṣe nǹkan rẹ̀ kò sí lọ́wọ́ ẹ̀dá kọba adẹ́dà kó ṣe dáadáa fún gbogbo wa kọba arọ wọn lójú kọba adúró tì wọn kó ṣe àwọn ọmọ ẹlọ́mọ tí wọ́n ṣìpẹ̀ fáwọn òbí wọn kọba ṣe dáadáa fáwọn náà kọba fún ẹnìmọ́ni tí wọ́n fi gbé kọ́dẹ̀ bá ṣe rọ́pò tójú tàbí ní gbangba àjọ ògbóǹde àlìkìyàmà ẹsẹ̀ yìí ọ̀wọ̀ àrùn kí ló ń ṣe lọ́sọ̀ àṣọ náà wí ó ń tọ́ bá di gbangba àjọ ògbóǹde àlìkìyàmà àmú òòrùn á sọ̀kalẹ̀ ní déédé máìlì kan sí méjì ọpọlọ ìdáwọ̀ a máa sọ èèwọ̀ a máa jáde lára olúkálukú ní déédé bó bá ṣe dẹ́ṣẹ̀ sí láyé ah. ṣọba ẹ̀dá bọ́m̀bẹ̀ bá abẹ̀dà onímọ̀ ní wọn á rí ẹni rẹ̀ dé kìgísẹ̀ ní èdè táwọn kìgísẹ̀ torí pé ọmọ ní kẹjẹbú tẹlomi àtàǹpà yóò gbé kókósẹ̀ tẹlomi ojúbu tẹlomi òmùkú tẹlomi bàràbàràdì tẹlomi gògóńgò ogun mu ẹlòmíì ni wọn máa lù ẹ nínú ogun rẹ bí ẹsẹ̀ rẹ bá ti tó. òtítọ́ yìí pé ìkọjá àlà ọlọ́run ọba kìí ṣe ń téèyàn kàn wáyé táyé ọ̀dẹ́ nílá ọ̀rọ̀ fún ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ fún ọ̀rọ̀ yìí à ọ̀rọ̀ shadidul iqab shadidul iqab àwọn tí wọ́n dáa jù lẹ́dà wọ́n tò lẹ́yìn òjíṣẹ́ náà sàásìlẹ̀ wọ́n lọ sójú ogun òjíṣẹ́ náà sàásìlẹ̀ ni ẹ má kọjá bí o ibi tẹ́ ẹ dúró sí i nígbà wọ́n rí tayé wọ́n yapa sí i tó sọ fún un kí ló ṣẹlẹ̀ sófin bu wọn kò sẹ́ni tó sì mọ́ ìtò mi kò sí bu wọn ó wá sí kìlọ̀ ó ní fọdíyà mẹ́rin lẹ́rí ni yóò kọ́lé fóònù àmì àǹtò sí ìdọ̀mú fìtìnà àwọn ìsìdọ̀mú àdàbọ̀nà àdúgbò ìkìlọ̀ ní fẹ́nikẹ́ni tó bá yapa sí i tí mo fi rán Muhammad sallallahu alaihi wasallam wípé fìtínà ọba láyé tó bá bọ́nu fìtínà àtàyé yẹ ẹlẹ́tẹ̀ẹ́ lérò ń dúró òkè lọ́rùn èwe lọ́rọ̀ méjèèjì. òfìdá yìí pé àwọn ẹni rẹ arẹ́rẹ́ nínú wọn wọ́n dìde lóru fún nǹkan bí àwà mẹ́ta àbí mẹ́rin tó fi dìde lóru rákà kan ṣoṣo lókì àwa dé sùjádà kí ló ń sọ ó ní wọ́n lọ lọ àlùjànnà ẹrú rẹ lọ mọ mú ọbẹ ntẹ́mi sáà ń bẹ̀ ọ́ pé wọ́n jẹun wọ́n ní wọ́n mú ọ náà wọ́n tẹ̀ jẹun lóru náà rẹ̀. máa ń gbìyànjú kò ní fojú di ẹ̀ṣẹ̀ tasabunahu ayyina wa huwa inda Allahi azim ẹlẹ́wọ̀n wo pínpín tí ni ṣùgbọ́n lọ́dọ̀ ọba adẹ́dà ọba tó yí pé marking scheme wà lọ́wọ́ rẹ̀ ọgbọ̀ngbọ̀n mùsùlùmí máa ń ni wọ́n máa ń lọ́ra máa gbìyànjú yóò máa ṣe dáadáa kọ́ba adẹ́dà kó fi gbogbo ẹ̀rọ alọ́run kọ́ máa da ọ̀rọ̀ wa rú kó já lè dúró déédéé tọkàntọkàn tẹ́lu àti ṣesí kọba adédáwà jẹ́ kọba ń dúró lérò kọmọdé alú àláyà ah, subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته حلقة سلاتي بيري أنا بقول لك அவனே